إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقول الله تعالى إن شاء الله تعالى إليني تسواجه على àwọn hadith tó wà nínú ìwé 200 golden hadith from the messenger of Allah tí abdulmalik mujahid tó kọ tí ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia gbé jáde hadisi ẹlẹ́ẹ̀kẹtàdínlógún làkà ní ìjẹta ní òní pẹ̀lú ògùn ọlọ́run hadisi ẹlẹ́ẹ̀kejìdínní ọgbọ̀n eh, hadisi ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n làkà níjẹta hadisi twenty seven lónìí inshallah ta'ala hadisi ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n hadisi twenty eight. òun ni a máa gbéyẹ̀wò inshallah ní ṣókí hadith number twenty eight ó lọ báyìí pé òjíṣẹ́ ọlọ́run ti kí àtọ́lọ́ hadith náà wà muslim inshallah ta'ala hadith number two thousand five hundred and ninety ó lọ pé òjíṣẹ́ ọlọ́run ti kí àtọ́lọ́ ọlọ́run fún sọ báyìí abidun abidan fi لا يستر لا يستر لا يستر لا يستر لا يستر لا يستر ẹjá wílẹ̀ mẹ́ta láyàstúrù láyàstúrù láyàstúrù abidun abidan. abidan. عبد عبدا عبد عبدا جاوي له متى عبد عبدا عبد عبدا لا يستر متى لا يستر لا يستر لا يستر عبد عبدا عبد عبدا عبد عبدا عبد لا يستر عبد عبدا لا يستر عبد عبدا لا يستر عبد عبدا لا يستر عبد عبدا لا يستر عبد عبدا لا يستر عبد عبدا ìjájọ wílẹ̀ mẹ́ta láyàstúrò abẹ́dàn abẹ́dàn láyàstúrò abẹ́dàn abẹ́dàn láyàstúrò abẹ́dàn abẹ́dàn lẹ́ẹ̀mẹ́ta sí láyàstúrò abẹ́dàn abẹ́dàn láyàstúrò abẹ́dàn abẹ́dàn láyàstúrò abẹ́dàn abẹ́dàn mẹ́ta. láyàstúrò abẹ́dàn abẹ́dàn. kọ̀díjà. láyàstúrò abẹ́dàn abẹ́dàn fi dúníyà ọgbà ayé ló mọ̀ fi dúníyà fi dúníyà fi dúníyà ọ̀yẹ̀ wí fi dúníyà abdullah fi dúníyà láyá stúrù abẹ́dùn abẹ́dàn fi dúníyà láyá stúrù abẹ́dùn abẹ́dàn fi dúníyà ẹ̀wì lẹ́ẹ̀kan sí Ìyá jọ wí lẹ́mẹ̀ta, láyásítòrò abẹ́dán abẹ́dán fi dúníyà, láyásítòrò abẹ́dán abẹ́dán fi dúníyà, láyásítòrò abẹ́dán abẹ́dán fi dúníyà. Láyásítòrò abẹ́dán abẹ́dán fi dúníyà. Aidan láyé tó àbẹ̀dù lábẹ̀dà fi dúnìí. ẹ̀ẹ̀kan sí. láyé tó àbẹ̀dù lábẹ̀dà fi dúnìí. yóò jẹun àárọ̀ tàbí. láyé tó àbẹ̀dù lábẹ̀dà abẹ̀dàn abẹ̀dùn fi dúnìyà. abẹ̀dùn abẹ̀dàn fi dúnìyà. abẹ̀dùn abẹ̀dàn fi dúnìyà. لا يستر عبد عبدا في الدنيا لا يستر عبد عبدا Abẹ́dùn. Láyàstúrù, abẹ́dùn, abẹ́dàn, fi dúnìyà. Unaisa? Láyàstúrù, abẹ́dùn, abẹ́dàn, fi dúnìyà. Abdullahi Sáyẹ̀wò. Láyàstúrù, abẹ́dùn, fi dúnìyà. Ẹjá jọ orí àpèjì ní ẹgbẹ́ pàtàkì ẹjá jọ wílẹ̀ méje. Láyàstúrù, abẹ́dùn, abẹ́dàn, fi dúnìyà. Láyàstúrù, abẹ́dùn, abẹ́dàn, fi dúnìyà. لا يفتر عبد عبدا في الدنيا لا يفتر عبد عبدا في الدنيا لا يفتر عبد عبدا في الدنيا لا يفتر عبد عبدا في الدنيا لا يفتر عبد عبدا ó dàbí tongue twisting tongue twisting téèyàn sọ orí kìíní ẹ̀ ní Yorùbá àtàfún eh, eh, aṣọ funfun mọ́ funfun ní funfun kí funfun mọ́ eh, irú ẹni abidun abidan kọlọ́run sànà wa ìlà sátàrọ̀hù lọ́ọ̀hù ìlà sátàrọ̀hù lọ́ọ̀hù sátàrọ̀hù sátàrọ̀hù Ilá sàtàrọ̀húlọ́hù. Ilá sàtàrọ̀húlọ́hù. Ilá sàtàrọ̀húlọ́hù. Ilá sàtàrọ̀húlọ́hù. Ilá sàtàrọ̀húlọ́hù. Ilá sàtàrọ̀húlọ́hù. Ilá sàtàrọ̀húlọ́hù. Ilá sàtàrọ̀húlọ́hù. Ilá sàtàrọ̀húlọ́hù. Ilá sàtàrọ̀húlọ́hù. Ilá sàtàrọ̀húlọ́hù. Allahu illa satarahu Allahu ẹ̀yájọ́ sọ́lẹ̀ méje illa satarahu Allahu illa satarahu Allahu illa satarahu Allahu illa satarahu Allahu illa satarahu Allahu illa satarahu Allahu illa satarahu Allahu إلا ستره الله لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله الله لا يستر عبد عبدا في الدنيا لا حاجة أبدا في الدنيا إلا ستره الله إلا ستره الله لا يستر عبد عبدا في الدنيا لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله إلا ستره الله يا جاجا ويلي متى لا يستر عبد عبدا دنيا إلا ستره الله láyàstòrò abẹ́dàn abẹ́dàn fi dúnìyà ilá sàtàrọ̀húlọ́hù láyàstòrò abẹ́dàn abẹ́dàn fi dúnìyà ilá sàtàrọ̀húlọ́hù abdallá لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله ètò parí ẹ̀ gbogbo ayé ló mọ̀ yẹn yáwó mọ̀ lè kíyà gbogbo èèyàn ló mọ̀ yẹn àní sọ́jú ẹjá jọ wí yáwó mọ̀ lè kíyà ó yẹ láti bẹ̀rẹ̀ láyàstúrò abẹ́dán abẹ́dán fi dúníyà ilá sàtàrọ̀ olóhù yáwó mọ̀ lè إلا ستر الله يوم القيامة لا يستر عبد عبدا في الدنيا إلا ستر الله يوم القيامة èmi ó kàdé fi dúníà ẹ dá mi lóhùn tẹ́ bá ti dá mi lóhùn ẹ tún kàdé fi dúníà èmi ó tún dá yín lóhùn لا يستر عبد عبدا في الدنيا إلا ستر الله يوم القيامة لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة láyé tó abẹ́dùn náà bàdá ń fi túnìyà. ilá sàtàrọ̀húnlọ́hù yàwó malakiyamati láyé tó abẹ́dùn abẹ́dà ń fi túnìyà. ilá sàtàrọ̀húnlọ́hù yàwó malakiyamati. لا يستر عبد عبدا في الدنيا إلا ستر الله يوم القيامة àwọn ẹnìkan ṣoṣo tó dá lójú pé yóò kà yóò sì kà tí ò ní kọ lẹ́nu ta ní tọ̀ tó lè ṣe ṣé wàá gbìyànjú ẹ̀ ok لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله يوما في ال... إلا ستره الله في الآخرة ó ti kọ ẹnu àbẹ́ kó kọ ẹnu kò sí síbẹ̀ يوم القيامة لا يستر عبدا عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة ta ló fẹ́ ṣe aṣojú àwọn لا tí لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة لا يستر عبد عبدا في الدنيا inna satara إلا ستره الله يوم القيامة. ما ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi láyàtúrù abidun abidun ẹrú ọlọ́run kan láyàtúrù kò ní bo àṣírí abidan ẹrú kan ẹrú sìn míì ẹrú sìn kejì fi dúníyà láyé ilá àyàfi pé sàtọ́rọ̀ ulọ́hù ọlọ́run ọba yóò bo àṣírí tiẹ̀ náà ní láyà túrò abidun abida mùsùlùmí kan ò ní bu àṣírí mùsùlùmí kejì fi dúníyà láyé ìlà àyàfi wípé sàtàrọ olóhùn Allahu Ta'ala ẹlẹ́dàá wa yóò bu àṣírí òun náà yawmal qiyamati lójú alkiyama hadithi yìí ó ṣe pàtàkì gan nípa nípa tí ń sọ tẹ́lẹ̀ náà nípa gíbá àti ojúṣe mùsùlùmí síra wọn pé tí a bá rọmọ ìyá wa <clears throat> tó dá ẹ̀ṣẹ̀ kan àbóṣe láìfi kan àbóṣe aburú kan àbó àlébù kan ojúṣe wa <clears throat> kọ́ ni ká máa fọn káàkiri ká máa bàjẹ́ kiri ojúṣe wa nínú rẹ̀ ni pé ká bo àṣírí rẹ̀ ká bo àṣírí ọmọ ìyá wa mùsùlùmí tó ṣe àìdá yẹn ká bo àṣírí rẹ̀ eléyìí hàn nínú hadithi àfáà wa zòrí látọ̀dọ̀ Salim an abi'i Salim yẹn ọmọ Abdullahi ibn Umar ibn al-Khattab ni hadith Abdullahi ibn Umar ibn al-Khattab ní ṣókíṣá ní sọ́yìn Muslim náà anábì ní alimuslimu ahùlì muslimi mùsùlùmí kan ọmọ ìyá mùsùlùmí kejì ni o láyàzílímùhú wà láyúsílímùhú mọ̀nkánà fi hajjatin àìkè kánà kánà lọ́wọ́ fi hàjẹ́fì ì ó kí n tún yẹn náà torí bí tá lọ gangan ni pé ni wà mọ́ ń sàtàrọ̀ ìparí hadith yẹn musliman tó bá bu àṣírí musulmi kan sàtàrọ̀ Allahu yawmal qiyamah jì ọlọ́run ó bu àṣírí ẹjọ́ gbé dàlùkìyàmà hadith yìí tẹ̀ ń bá lọ wọnú sọ ẹ̀ muslim nọ́mbà àti mo ló wáyé hadith two thousand five hundred and kéèyàn máa rò pé àdìsí ah, yẹn ò jọra wọn ò rárá o èyí tó ń máa bá ni pé lọ́hù àlà abidin fìdúníyà ọlọ́run ò ní bu àṣírí ẹrúsìn kan láyé ilá sàtàrọ̀ lọ́hù yà ó mọ̀lẹ̀ kìyàmà ọlọ́run ó bu àṣírí ẹni ọgbìn yóò bu àṣírí ẹni handis nọmba. eléyìí tọ́lọ̀ tí ànábì sọ sallallahu alaihi wa sallam àdìs àbúrè rọ nìyẹn pé la yasturullahu ala abidin fi dunya ọlọ́run ní bàṣírí ẹrú sìn rẹ̀ kan láyé àti pé yóò tún bàṣírí rẹ̀ lọ́run mo rò pé àdìs yẹn ni pé téèyàn bá ṣẹ̀ṣẹ̀ kan èèyàn dẹ́ṣẹ̀ kan ọlọ́run wàá jẹ́ káwọn èèyàn ó mọ̀ tàbí kò fọ́n káàkiri ìwọ tó bá ti jẹ́ ògbéǹde ọlọ́run tó bá àṣírí ẹ̀ kò ní já àwọn èèyàn ó mọ̀ ó wà nù sọ́yìn muslim ànábì ọlọ́run sọ wípé aláwo máa pè tó bá ti jẹ́ ògbéǹde lóun nìkan tí ò ní sẹ́lẹ̀ mi bẹ̀ yóò máa fi ẹ̀ṣẹ̀ yẹn hàn ǹjẹ́ òun rántí ẹ̀ṣẹ̀ ènìyàn wà rántí ẹ̀ eléyìí nǹkan eléyìí nǹkan yóò wá ní ah òun ti parun ọlọ́wàá ni mo ti bà àṣírí rẹ láyé lónìí náà mo bà àṣírí rẹ ọlọ́run dẹ̀ ni mo wà lè náà lọ eléyìí ó ń fi hàn àánú ọlọ́run lórí wa nínú ẹ̀kọ́ rẹ̀ ni pé àwa gangan fúnra wa ká mọ̀ mọ̀ sọ ẹ̀ṣẹ̀ tá a ti dá ẹlẹ́yìn ah nígbà tí òun wà ní Kano ẹlẹ́yìn ah nígbà tó wà ní Port Harcourt <laughs> tí wọ́n bá léèyàn mú bí àlàyé òun mú kò sí sẹ́nì kankan tó mọ̀ pé òun mú bí àwọn ti dà fáwọn kìkílẹ̀ yìí tì mú tí ìbá ṣe pé nígbà tá a ti wá kí àárọ̀ kùtùkùtù bá lè bí àlàwọn kọ̀ jí lọ ìgbà tó yá bá bẹ̀rẹ̀ sí mọ̀ gogoro òun lòun fi ń fọnú láàárọ̀ àdúpẹ́ ah, fọ́lọ́run tó jẹ́ àmọ́ kí ó tàwa tó tún wá ṣàánú wa ah, ọlọ́run ṣàánú ẹ̀yin náà <laughs> ah, ògógóró ó máa fi fọ ìkan tiẹ̀ tún wà tó tún burú jù yín lọ ibi omi nísàlẹ̀ láti lọ mú yín nígbà táwọn èèyàn bí ò ti mà ẹ kò ní ìdíkò tó máa sọ mà èèyàn nípa àdíìsí pé tọ́lọ́run bá bá àṣírí èèyàn yóò bò lọ́rùn ìwọ náà mọ́tò àṣírí ara rẹ̀ tẹ̀tẹ̀ èèyàn bá wá rí mùsùlùmí kan á rí ọmọ ìyá wa mùsùlùmí tó ṣe ẹ̀ṣẹ̀ kan a ní bukata àti lọ mọ́ sọ káàkiri ṣùgbọ́n o àáfàá wa Imam Qurtubi àwọn àfáà mi náà sọ̀rọ̀ lórí hadisi ó ní ọ̀rọ̀ tá bí sọ yìí wípé láyá skúrò abidun abidan mùsùlùmí kò ní bu àṣírí musulmi kan fi dúníyá láyé ilá àyàfi pé sàtàrọ̀ ọlọ́run ó bu àṣírí tòun náà yawmal níjọ́ tàtún lọ mú wánú àdìsí abdullahi ibn umar wípé wà máa ń sàtàrọ musliman ẹ ń bá gbọ́ àṣírí mùsùlùmí kan hmm? sàtàrọ Allah ẹni tó bá bò kí lọ́lọ́run ó ṣe náà ọlọ́run ó bò àṣírí tòun náà yawm al-qiyamah ti jọ gbèdè ìmáàmù al-Qurtubi wọ́n ní àádá eléyìí ò khassan ala sátìrí man sátàrọ àdáyanrí ló jẹ́ o kí ni mo pè àdáyanrí kí ni wọ́n pè ládàáyanrí specific is specific liman alam hmm? man satara nafsahu for those who cover themselves eléyìí jẹ́ àdáyanrí fún ẹni tóun náà bú àṣírí ara rẹ̀ àdáyanrí ni bíbu àṣírí ẹni tó ṣe kí ni tóun náà bú àṣírí ara rẹ̀ wàlẹ̀ mtẹ́dẹ̀ẹ́ àlẹ́hájàtú dìníyàtú ìlàkàṣbìí tí bùkátà ẹ̀sìn ò sì béèrè pé ká ṣiṣọ́ lójú eégún ọ̀rọ̀ náà ìyẹn pé ká ṣiṣọ́ lójú ẹ̀ bùkátà ẹ̀sìn ò béèrè fún tátú àṣírí ọ̀nà náà síta mo yóò padà ṣàlàyé bùkátà ẹ̀sìn yẹn níkẹyìn fa àmà mọ́ni táhàrọ̀ bìlì màá sí ṣùgbọ́n tó jẹ́ pé ó ti gbajúmọ̀ sí kó máa yapa àṣẹ ọlọ́run mo rò pé ti àti máa yapa àṣẹ ọlọ́run wà lẹ́nu yorùbá tí ó kù ńlá kí ni ìtumọ̀ kù ńlá tí ó bìkítà he doesn't care kò bìkítà kò kù ńlá kí ni bìfí ìlìhà láti máa dẹ́ṣẹ̀ kìí kà sí kò káfíń kankan wà yẹn tẹ̀sí àmẹ́nu ìyá ni bẹ́ẹ̀ sì ni ìta máa ń híyà ní nǹkan ní ó má ṣe àì má ṣe kìíní mọ́ kò tiẹ̀ ní ṣe kìíní kò ní pinwọ́ ẹ̀ kò ní fílẹ̀ yóò máa ṣe náà ni fàwájibọ̀n ó dọ̀ràn àyàn rọ́fọ́ òhù lèlè imam ká lọ fẹjọ́ rẹ̀ sùn jọba ìmáàmù bíi ìmáàmù mọ́ṣáláṣí bọ̀ wọ́n gbà lérò àlè ìmáàmù lè ààmù háàkì mọ̀tàwùlà ìjọba á lọ fẹjọ́ rẹ̀ sùn jọba ni.

lè yorùtádà àbìdáàlìkà àmúsáàlùkù láti lè jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn pé láti dá àwọn èèyàn bíi tiẹ̀ ládàára ok àwọn èèyàn tí wọ́n bá ti wá rí pé ẹni má kí ni ó ṣẹlẹ̀ kálukú tọwọ́ ọmọ rẹ̀ bọ́ṣọ́ wàkàdáàlìkà mẹ́ntẹ́dẹ̀ẹ́rù alẹ́hájàtú ìlà kashfi hálìhìn bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé ṣẹ̀ríà bùkátà béèrè Hmm? fún ká tú àṣírí nǹkan yẹn ká sọ nǹkan yẹn síta nínú ṣùhùd bóyá fẹ́ jẹ́rìí ní kóòtù ọ̀rọ̀ ti dé kóòtù a rí ẹni yẹn nígbà tó lọ jalè yẹn bóyá ilé ẹnìkan ó tilẹ̀kùn ó kó owó kan sí pálọ̀ a wá rí ẹni yẹn nígbà tó já ilẹ̀kùn yẹn tó lọ kó owó yẹn ìgbà tí wọ́n á gbé dé sí kóòtù wọn ní káwọn náà wá jẹ́rìí àṣírí bùkátà ti béèrè ká sọ́ńbẹ̀ wá ní sọ ní jẹ́rìí jẹ́ orí èmi ò fi ẹ̀sìn bẹ̀mí ìsìnbẹ̀mí orí torí pé o gbọ́ pé wọ́n ní ká bá àṣírí rárá bùkátà ti béèrè kó o tú àṣírí yẹn kó o sọ torí pé o fẹ́ jẹ́rìí ni wálé mujarrahin àti àwọn wo ni àwọn aládìísí àwọn afáàlì tí wọ́n máa ń sọ nípa àwọn èèyàn pé ẹni yìí ò òpùrọ́ ni ẹni yìí ò wọ́n fẹ́ sun ọ̀rọ̀ kan yẹn mùtáhàmù bìlìkẹ́dì tó nítumọ̀ lọ́dọ̀ àwọn aládìísí tí wọ́n bá ní mùtáhàmù bìlìkẹ́dì láhùn màánì wàá bìí

háàlù rẹ̀ ìṣe rẹ̀ àbípò rẹ̀ fáwọn èèyàn yẹn èyí tí bùkátà bá béèrè fún nínú ẹ̀sìn á sọ pé ó ń gba wa ṣùgbọ́n àmọ́ pé áàdà rọ́jò ló ó máa da ọ̀rọ̀ rú mọ́ra wọn tó bá sọ ń bí ìbáyìí tó bá tún dìbẹ̀ yẹn kan míì ni ó tún sọ yóò máa ń dà pọ̀ tàbí sàyí bóyá ní di nǹkan rẹ̀ mọ́lẹ̀ ò lágbára kò lè há nǹkan ó sì ń sọ àdìs irú ẹnìyẹn wọn ni ẹni yìí ò ṣàyíhù lè hẹ́sì ni kò lè há nǹkan dáadáa wàá ti mọ̀ pàdísì rẹ̀ kí ni dọ̀ọ́if mo rò pé ti yé èyí tí wọ́n sọ yẹn kì í pé wọ́n ń táṣìírí rẹ̀ ṣùgbọ́n bùkátà ẹ̀sìn ṣe kí ni ó béèrè fún tó mo rò pé ti yé ọ̀họ́ sátúrù rẹ̀ yẹn yóò rọ̀ èèwọ̀ ni àgbọ̀dọ̀ bàṣírí rẹ̀ lásìkò yẹn mọ̀kọ́fàtà tàgìyìrì ṣọ́rẹ̀ẹ́ mọ̀kọ́fàtà tàgìyìrì ṣọ́rẹ̀ẹ́ nítorí ìpayà kíni kí ṣẹ̀rí àmọ́ lọ yí padà nígbà tẹ́nìkan tó jẹ́ pé sàyíìlì ìṣẹ̀ tí ò lè hàn kan dáadáa tàbí lẹ́yìn sàmìn àlìfáàní tàbí kò sí na ala aládìsí òun à ń ka tàbí bá ṣe máa rí inú àwọn irú ènìyàn á tètè sọ tàbí ẹni tí èṣà àfà lóde òní torí pé ọ̀rọ̀ tí mò ń sọ ọlọ́ arábìnrin lè mọ́ tètè yé èèyàn lóde òní àmọ̀ pé kì í ṣàfà kankan kò lọ lè kéwù ló bá gbé gbá lólóhùn ṣe tà ó sí rí inú àwẹ̀ fáwọn èèyàn àṣọ fáwọn ẹni yé èṣà àfà ò ẹ dákun o mo rò pé kí yé tòró ń ṣẹlẹ̀ lónìí náà hmm. láyé àgbà àgbọn nìbàdàn kàdìdí rẹ nìkan ó kàn dìde àbí láyé ìgbà kan táwọn kan dìde ńbẹ náà tẹ́ bá rántí àwọn agbọ́pà wọn èyí ṣáàfà àwọn òkèwò wọn kàn dìde wòkè bóyá kùránì yorùbá ni wọn kà ó wọn kà ó pé pé èèwọ̀ ni kò yẹ ká máa lo nǹkan tó yìnbó ṣe torí pé ọlọ́run ti ṣẹ́bi lé àwọn yẹ̀wúdí so gbogbo aṣọ ẹ̀fẹ́ bá rí wọn mórí kan bá dà àyà èèyàn tẹ̀ fẹ́ já tó bá yọ sí ìyàn lójijì bàtà wọ ó gbọ́ pàdánù wàá lò láwà ní gbogbo ojú rẹ̀ di mú ẹnu nìkan láfẹ́ rí wọn wàá gbégbòrò mọ́ wọn sáko gbòrò wọn ni wọn ò gbégbòrò mọ́ wọn lọ ń gbé inú gbó gbòròpó ti yé òfin oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ ńgbà ńgbà náà tó ṣẹlẹ̀ ńgbà náà kí wọ́n tó wá bá wọn sọ̀rọ̀ lọ́jà bá wọn àfa hmm? àti ti sẹ́yìn náà ńgbà rántí pé 1995 96 wọ́n wá wọ́n rán wọ́n rán aṣojú wọn kan wá láti sẹ́yìn gbà yẹn sí wa lákùrẹ́ so àwọn brothers tó wà ń bẹ̀ ńgbà náà wọ́n fún mi ní ààbọ̀ ńgbà tí mi wá láti service pé wọ́n pé wá lọ́jọ́ mélòó kan pé wọ́n máa rán àwọn jáde pé tíra wo lẹ́ máa ń kà ń bẹ̀ ó láwọn máa ń ka kí lorúkọ ìwé tí ń jẹ́ ti Said Kutubu kọ yìí kì í ṣe fífi láàlú Quran o not in the shade of the Quran ìwé yẹn ìwé kékeré kan báyìí ni tí Said Kutubu kọ́ ni làwọn máa ń kà fúnra wọn gbàgbé táìtì ìwé yẹn ṣé òun ni tíra yín ni tíra wọn náà kéwú dà náà kéwú olórí wọn gbà yẹn náà kò sí kéwú kankan tó mọ̀ mo lọ béèrè alọ́wádìí nípa ìgbà yẹn ló lọ yìí ní Ìlọrin ó ṣe computer science kìí wo kọ́ kìí wo rìsọ́ọ̀tì tó bá ti parí sinẹ́tà àti sẹ́yìn yóò promote ààrẹ sí e. ìyá two ẹni mo mọ̀ tó jẹ́ fámìlì wa tó súnmọ́ wa dáadáa tó rán jọ sí kọ́ọ̀sì ni ó lòun tiẹ̀ ló bá sọ mí ti <laughs> náà tó wà ní Ìlọrin nígbà yẹn eh, barista cousin òun náà sọ yóò promote ààrẹ ó ní kó dry river kò mm-hmm. lọ fokini yóò máa ju sábẹ́ ẹlẹ́kùn ọ̀gá bó ṣe kúrò nìyẹn lọ sẹ́yìn gbà bóyá gbọ́n irú torí mo rántí pé wọ́n wá mú àwọn sísà kan ní mẹ̀sí lóyún èkìtì state ìmẹ̀sí tàbá ti kọjá ìtàbá ń lọ èkìtì state láti kàrẹ́ after ìrùn ìlú tá a kàn wọ́n sì wá láti sẹ́yìn ẹ̀ wá mú sísà kan bẹ̀ wọ́n láwọn ń ṣe àwọn ń ṣe bayan ìgbà tí sísà yẹn ó dé oyún ló gbédé bàbá rẹ̀ ò mọ̀ bó yóò lọlé ọkọ ìyá rẹ̀ ò mọ̀ bó lọlé ọkọ màá tiẹ̀ tún wádìí sísà yẹn lẹ́nu ìjọ mẹ́ta pé bò ni wọ́n búrú ẹ̀ sí hmm? irú àwọn ìyẹn àdéhì tó ń lọ nísìn á sọ fáwọn èèyàn ọmọ hmm, ọmọ kan nú àwọn ọmọ kí ó wà kìí jọ ọmọ kí ó náà lọ títí o kò mọ kí ó kankan lọ ó jẹ́ bẹ̀rẹ̀ kátàbàjá lásán ni o mo rí tó ṣáájú àwọn kan wá ní wọn ní kílẹ̀ ń ṣe wọn láwọn ń ṣe dáwà kiri mo wá pè òun nìkan sẹ́gbẹ̀ẹ́ mo bá sọ̀rọ̀ ó gba ọ̀rọ̀ tí mo sọ mu ṣeye ìwọ náà wọ kí o kátàbà tó ké lọ́dọ̀ wa àtijọ́ lásán ló jẹ́ kí wọ́n fi ọ́ ṣàmì ìrù àwọn yìí tó wá pé o tún kéwù jù báyìí lọ ní ipò rẹ̀ ó tún ga jù báyìí lọ ó wá wò mí ní ẹ̀ mo fi bá sọ̀rọ̀ lọ́nà ẹ̀rọ pé kó fi lè padà wá sí mọ́ mọ́ bàbá yìí o kì í wálé kì í dá sí bàbá rẹ̀ kankan bàbá ẹ̀ máa ń rìn lójú títí báyìí nílùú àyíká rẹ̀ yìí so irú èyí o á pe àkíyèsí àwọn èèyàn ìyẹn kì í ṣe pàǹtú àṣírí wọn pé àwọn eléyìí ò ní mọ̀ nípa ẹ̀sìn rárá o á fi mẹ́rí ẹwà torí tẹ́lẹ̀ nígbà tí mi mọ̀ nǹkan nípa àwọn ẹ̀mí sọ ṣùgbọ́n jọ́ bí wọ́n wá tún ṣe wá àti wọ́n ṣe láṣí tí mo wà gangan tí wọ́n sọ pé lórí wọn ni àléfà mo níṣẹ́ ìmọ̀ tí mo kọ̀ ní ìfà mo ló lórí gbogbo mùsùlùmí àgbàlá ayé mọ̀ mi wọ́n ní bẹ́ẹ̀ ni fẹ́kùn ní òun pàṣẹ tí gbogbo ọ̀sẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lòun ni ṣé ní ìbàdàn ń bẹ̀rù náà ẹni tó wà lábẹ́ ṣé àmà local government ibẹ̀ tí wọ́n bá ní kí wọ́n mú ní ìsìn ni àkó tí ìyé mi yóò padà wọn <laughs> ni ó dà irú àwọn èèyàn yóò mọ̀ ṣàlàyé fáwọn èèyàn kí wọ́n má ṣe kíni ìyẹn ni jẹ́rẹ̀hù láàmà sọ fáwọn èèyàn pé ẹ má jẹ́ kí àwọn èyí sọ yínú aláìṣekíni aláìmọ̀kan ni wọ́n mo rántí ìgbà kan tọkùnrin kan tó wá sí kòwé wá sí náà mo wà níbi four hundred level olóòun ni máa dì láti awúchi ká máa bóun ṣàlàyé fáwọn èèyàn pé òun ni máa dì o àwa bá ṣàlàyé fáwọn èèyàn pé kì í ṣe máa dì o òpùrọ́ ni o mo tó rántí wọ́n tó kówé kan wá ń gbà yẹn màdí ẹ̀yẹ tí ò bá ti yé kó wulẹ̀ jókòó rẹ̀ kó mọ̀dà rẹ̀ láàmú ànábì ní ìmọ̀ màdí ń bọ̀ lẹ́yìn òun nígbà tó pin ayé bá ń súnmọ́ gbòrògbò díẹ̀ tó jẹ́ màdí tí màá kàn sọ ń ṣókí inú tó bá ti mọ̀ náà mọ̀ wulẹ̀ dà rẹ̀ láàmú ìjọ tó bá ti gbọ́ màdí tó bá fẹ́ dà ọ́ láàmú pé àwọn afá ẹ̀sìn wọn ṣàlàyé fún ọ ẹnìkan náà tó kówé wá ń gbà náà ìwé nǹkan ní tiẹ̀ mọ́ bí a dá sí mọ́ bá dánú gọ́tà ni bá rí mọ́lẹ̀ ni bá jóná ní tiẹ̀ mọ́ bí a dá sí ìwé ń pọ̀ báyìí tó kó fún wa ní ká pín fáwọn èèyàn kí ló kọ́ bẹ́ẹ̀ ó ní tàbá ń yorùbá ni ká máa fi kì wàlékún sàlámù tí lára wákàtù ó ní yorùbá ni ká máa fi kírun ọ̀pẹ̀ ní fọ́lọ́hún à ń ṣe bàyánù ni o ẹ wọlé kò ní pẹ́ parí so tí mò ń ṣàlàyé ní pé ló bá ní yorùbá ló yẹ ká máa fi kírun fatia eh, ọpẹ́ ni fún ọlọ́run ọba olúwa gbogbo àgbà ńlá ayé àjọkẹ́ ayé àtàkẹ́ ọ̀run mo ní à wàhálà lílé ìfẹ́ dálẹ̀ o ṣé bàbá wa dé mọ́kà ká máa wábi sáfù àwọn yorùbá kì í kàn àpẹẹrẹ tí mo mú wá nù kẹ́nìkan ẹjẹ́ àtú sí yorùbá mo ní aláìmọ̀kan nìyí ṣàkóhùn ti bàbá yorùbá ṣe yẹ̀yẹ́ nígbà náà wípé kùránì yẹn ẹ sí yorùbá àwọn christian àwọn tú kíní tí wọ́n sí yorùbá mo ní àìláìmọ̀ òun làwa ń ṣe wòlímọ̀ kùránì tá ń pa màálù tá ń pa àgbò táwọn èèyàn ń gẹṣẹ́ sí táwọn kiri yóò tó ti bú àwọn bàbá wa ń jọ̀n pé wọn ò mọ fi yorùbá kírun àwọn náà wá ń bá wa ṣe wòlímọ̀ ní ìsìn ṣùgbọ́n wòlímọ̀ bíbélì ò ṣeé ṣe subhanallah àbí ṣé bíyàn bá dé mọ́kà ní ìsìn yóò ní ẹ̀dá kún bó ní sáfù àwọn yorùbá ní kàábà ó tó ní sáfù wọn ni irú àwa tá a látòǹdó state yìí níbi tí èdè ti dàrú lọ sọ́nà lẹ́ẹ̀ẹ́dó àwọn ẹjọ́ níbo ni sáfù táwọn ará àwùgá wà torédè wọn ò bá ọmọ àrìgídá ní ẹjọ́ sáfù àrìgídídà àwọn ìlú àwọn èdè kankan fẹ́ bára ohun gbogbo àkókò kódà ìlú mi èdè márùn-ún bẹ́ẹ̀ àjọ wa ní ìsìn ìjẹ́dè tó wà ní àjọ wọ̀ fẹ́ tó mẹ́rin báyìí bíi àgbè ọ̀tọ̀ làfà ọ̀tọ̀ lílé ìyẹn àṣepọ̀ ònú ni òpònú gidi làwọn tó sọ bẹ́ẹ̀ jọ́nà irú ìwé tó kó wá ara ara bá dànù a wà máa sọ fún àwọn èèyàn pé ẹni báyẹn jìnnà sí o ìyẹn kì í ṣe páàmbọ̀ àṣírí òun làáfà wa ń sọ ń bí mọ̀kọ́ fàtàtẹ̀gìrì ṣẹ̀rí nípa kí àwọn ọmọ lọ yí padà wà ibi tọ́lá lè hukuk mọ̀kọ́ fàtàtẹ̀gìrì ṣẹ̀rí wà mọ̀kọ́ fàtà ibi tọ́lì lè hukuk kí ẹ̀tọ́ àwọn èèyàn kó wọ́n bá bí tó ṣe kí ni tó bàjẹ́ so kọ́lọ̀ kó ṣàánú so ìdí nìyẹn so àdìtì yẹn sọ pé láyà túrò abidun abidan bá ń parí ẹ̀ yàwó màlìkì yà mẹ́ mùsùlùmí kan ò ní bo àṣírí mùsùlùmí kejì nílé ayé àyàfi ó ṣe ni kó bu àṣírí òun náà níjọ̀gbìn ìdá so kìí ṣe ní ká máa bẹ̀ rí bóyá ètò tí ẹ̀ lè táwọn èèyàn ń pé ó ráfà tó ń ṣàlàyé wá fáwọn èèyàn àwárí tó dẹ́ṣẹ̀ kan tí a máa sọ kiri ráfà wo ní àná mo ráfà yẹn ní kọ́nà àbíkíní báyìí ó ṣe nǹkan báyìí mo rí láti lè kó ìkórìíra ẹ̀sámi ẹ̀mí àwọn èèyàn kẹ́ mọ́ bàgbọ́rọ̀ ẹni ń ṣe ẹlẹ́ṣẹ̀ kò bá mu nítorí pé a ò mọ yẹn sí ẹni tó máa ń ṣàfihàn ẹ̀ṣẹ̀ a sì rí lẹ́ni torí pé gbogbo wa la jẹ́ kí ni la jẹ́ ọmọ ènìyàn la ní àbùjẹkù kan àbí kejì gbogbo wa la níbi tá a kù sí ibi kùdìẹ̀kùdìẹ̀ yẹn ni wọ́n rí yẹn tó o lè ṣe fún tó ga jù kò pè sákèsì kò bá sọ tó o bá náà sẹ́yìn o lè pé ó tún wúlò tí yẹn wúruwúru láti bá sọ bó ṣe rí máa sọ kiri pé ní kíní kò bá ọlọ́run kò fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ èyí tá a wí tó bá mú bẹ̀ wá látọ̀dọ̀ ọlọ́run kó má dùn wá ládàá rẹ̀ èyí tí ò bá mú wá látọ̀dọ̀ ara wa àti ṣẹ̀tàn ọlọ́run ṣàforíjì fún wa àtàwọn àtẹ̀yìn jábà nàbí wọlé ọlá jábà nàbí wọlé ọlá má jà wá lẹ́yìn ànábì akúlù kọ́ọ̀lì adá ọ̀stáfìlà àlùwálákùn والسلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته